ẹ̀ṣẹ̀ sú mi o ẹ̀ṣẹ̀ sú mi o màá la foríjìn olùgbàlà ẹ̀ṣẹ̀ sú mi o èṣù sú mi sìn èṣù sún mi sìn màá la foríjìn olùgbàlà èṣù sú mi o a Jésù mi sìn a Jésù mi sìn màá la foríjìn olùgbàlà a Jésù mi o. káàárọ̀ ọmọ káàárọ̀ okun. orin ọkọ̀ jọba ni onígbàgbọ́ rẹ̀ rà. ó tọ́rin iná mi ti ẹ́ dùn pé onígbàgbọ́ rùn rà dábí onígbàgbọ́ rọ́ni rẹ̀ nàìjíríà rìn mọ́ tẹ́ bí ó ṣe onígbàgbọ́ rìn. ọní mèésọ̀ náà bí ṣe onígbàgbọ́ láti ná yerin rà. mímí àpò ọtẹ ẹ̀rọ ọ̀fọ́ ìyẹn iye. ọní yéyere mọ̀ nípa tiyan àìfọyín bẹ́ẹ̀ rìn àṣàn láti tún níbí. ṣé ọ̀rọ̀ pé ọ̀n láti tún níbí níbọ̀ ní káwa tí kú tán rìn. rárá ni ó ṣe pàtàkì rí pé ọ̀n láti tún ọ̀nìkàbí gbàkejì kìtìkú ó bá ti kú tán nǹkan àti pẹ́jú. kọ́ wí kán ti bí dákejì kìtìkù. bẹ́ẹ̀ ni ìyẹn ọlọ́run ọ ṣe wọ́n á rí nǹkan máa wì kókó dìrín sí ọ gbogbo ra òǹró ti dẹ́sẹ̀ nípa obo sísọ olè agbèrè ìmùtípara àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ṣú òǹrà ti dẹ́sẹ̀ sọ̀lọ́hún torí àdẹ́sẹ̀ ọkàn rà ti kú níjú ọlọ́run ikán ṣe pé àìláàyè ẹ̀ṣẹ̀ ti mú a yapa kó lọ́dọ̀ ọlọ́run ibi ẹ̀mí ọlọ́run bá wọ ọkàn rà gbàkàràn tún àbí gbàkejì. òpin mọ̀ ti fẹ́ gbọ́ nípa ọ̀rànkọ̀ ẹ̀ wíṣíìmù nípa rin. ọlọ́run fi ibà bá kú ara ra yan á sìn sí erukutu á mọ ọkàn ra á rè ọ̀dọ̀ ọlọ́run ibi méjì rọ̀ ọkàn ra ọ̀rẹ́ olùbátìmọ̀ gba ọ̀ràn ọlọ́run gbọ́ ọkàn rìn àrè ibì iná. ẹsẹ̀ mi yèyé ṣùgbọ́n ṣé ó ṣan yèyé mi ní pẹ́ níná yèyé ṣá. Hmm, ọ̀rẹ́ mi kọ́ ọ bá ti bá débi náà ń ka wọn ké tọ́ jáde àmọ́ ọlọ́run ti ṣe ọgbọ̀n kan nípa ikú ọmọrin jésù olùbásìn gbà ènìyàn ibi náà ń ka àmọ́ ọlọ́ba kọ ọgbọ̀n yìí ètì sí ọgbọ̀n mìíràn idiom jẹ́ pé hàn láti tú níbí ká ti kú rè yan àbá gba Jésù àgbà ẹ̀mí Ọlọ́run sọ́kàn ràrìn ibi àbásán kù á lọ́dọ̀ Ọlọ́run níbi sísìn ọ̀rìn láéláé Ọlọ́run rán Jésù ọmọrin ra ayé yìn láti ra kú torí ẹ̀ṣẹ̀ ra ọba jẹ ẹsẹ̀ rẹ̀ sí asán ìgbà Jésù ọmọ Ọlọ́run gbọ́ Ọlọ́run á ran ẹ̀mí rìn sínú ọkàn rẹ̀ ẹ̀mí ọlọ́run bá wọ ọkàn rẹ̀ á sọ ọ́ di ọni titun èyí ti fẹ́ dẹ́ṣẹ̀ gbàkà á sàn ìtún ọ bí gan-an. ọmọ ṣeun yeye lọ́yàn mọ̀rímọ̀ ṣe ọ́ di onígbàgbọ́.